gbogbo ibi tí ẹ ti ń wò wá ètò yín ètò wa láwùjọ wa ló ti gòrí afẹ́fẹ́ Babátúndé Ajíbọ́lá lèmi ń jẹ́ akin pé ẹ oṣù tuntun torí èyí ni ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún 2022 lágbára ọlọ́run oṣù ìtura lọ́lọ́run yóò ṣe fún wa yóò ṣe fún orílẹ̀-èdè wa pẹ̀lú mi lórí ètò lẹ́nìí kẹ́mi a kò déédéé wòye níbi gbogbo tí ẹ ti ń wò wá níléeṣẹ́ NTA Abẹ́òkúta Olúwakẹ́mi Ọ̀rúnṣolú Síkírù ní orúkọ tèmi àkìyín gẹ́gẹ́ bí ẹnìkejì mi ti sọ kú àmójúbà oṣù tuntun kí Èdùmàrè kí ó jẹ́ kí oṣù náà kó tù wá lára kí ó mú ire àti ayọ̀ kí o mọ bá gbogbo wa ètò yín ètò wa ètò láwùjọ wa náà ló tún gun orí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí a ti fún yín ní ọ̀sẹ̀ tó kọjá wípé ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀sẹ̀ náà ló ti wọlé wẹ́rẹ́ yìí kí Èdùmàrè kí ó jọ kí o bá wa ṣe ètò náà ní àṣepé ó ti bẹ̀rẹ̀ náà ní àbá gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n ní ọjọ́ ló pẹ́ ìpàdé báyìí kì í jìnnà àtúntúndé sórí ètò láwùjọ wa lónìí ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lábala lábala ni ètò yìí abala kókó ní ìwé ìròyìn ìyẹn la máa kọ́kọ́ mú wa fún etí ìgbọ̀nyín. bákan náà abala ìjíròrò wà lórí ètò yìí ibi tá a ti máa ma yànnà na àwọn tí à ń bojú wò ní àyájọ́ ní àlejò wa náà wọ́n ti wà níkàlẹ̀ tí ẹ̀bá bàbá gbé lórí ètò yìí lọ́sẹ̀ẹ̀sẹ̀ bá ṣe máa ń ṣe á mú abala amúlùdùn wá fún yín níbi tá a ti ṣe àkójọpọ̀ ìròyìn gẹ́gẹ́ bó ṣe ń lọ ní abúlé àmúlùdò. bákan náà abala eré ìdárayá náà wà lórí ètò yìí níbi tí àkójọpọ̀ ìròyìn tó ń lọ ní abala eré ìdárayá náà ti wà. ọ̀rẹ́ wọn ní tá a bá ṣíṣe báyìí là ń ṣe a lọ sínú abala kókó inú ìwé ìròyìn àwọn ìròyìn tí ó wá síta lónìí a rí ìròyìn Vanguard a rí Punch àwọn ìròyìn náà. bákan náà la rí Tribune àti The Nation ọ̀dà ẹ jẹ́ kẹ́mi bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi bí nígbà tí màmá lọ sínú ìwé ìròyìn punch ní ojú ìwé ìròyìn punch ni a ti rí ìròyìn eléyìí tó sọ wípé aláṣẹ Muhammadu Buhari ra owó ẹ̀bẹ̀ sí àwọn gómìnà wípé ẹgbẹ́ òṣèlú àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n gba òun láyè láti yan ẹni tí yóò rọ́pò òun fún ipò ààrẹ lórí ẹ̀sùn iṣẹ́ owó ìlú kúmọkùmọ gómìnà àná ní ìpínlẹ̀ Imo ọ̀gbẹ́ni Rochas Okorocha sọ owó ìdúró ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà lásìgbò lásìgbò ní ìpínlẹ̀ Benue lórí ìbò abẹ́lé fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ní ti àìsàn COVID-19 ènìyàn méjìdínlógún mílíọ̀nù ló ti gba abẹ́rẹ́ àjẹsára títí di àkókò yìí ìjọba àpapọ̀ ló sọ eléyìí síta. ìwé ìròyìn the nation kókó tó wà níbẹ̀ lónìí òun ni ibi tí ààrẹ muhammadu buhari ti ń bèrè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn gómìnà ẹgbẹ́ apc láti yan ẹni tí yóò gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ bákan náà nínú ìwé ìròyìn the nation àwọn ọmọ ìjọ mi wọ́n san ọgọ́rùn-ún mílíọ̀nù náírà fún àwọn ajínigbé àlùfáà àgbà Methodist ló sọ bẹ́ẹ̀ síwájú sí Oyètọ́lá bu ẹnu àtẹ́ lu ìbọn tí ọlọ́pàá yìn lu akọ̀ròyìn bákan náà lórí àrùn monkeypox ìjọba àpapọ̀ ti fi òfin de títà àti jíjẹ ẹran ìgbẹ́. ọ̀làdúnrún ìwé ìròyìn punch Eh, ìròyìn eléyìí náà ó tún jáde ń bẹ̀ ó ní lórí ìdìbò sí ipò aláṣẹ aláṣẹ Muhammadu Buhari pàṣẹ fún àwọn gómìnà APC wípé kí ẹ jẹ́ kí ẹ wá ọmọye tí ó kájú òṣùwọ̀n tí ó ṣe ìtẹ́wọ́gbà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì gbẹ̀yìn ní ti òṣèlú bákan náà eléyìí sọ wípé gómìnà náà ní ìpínlẹ̀ Imo Rochas Okorocha gba onídùúró wọ́n sì ti kúrò ní ọgbà àwọn EFCC ilé tí àfikà délé nínú ìwé ìròyìn ti punch òun ló sọ pé tọkọtaya àti ọmọ mẹ́ta gbẹ̀mímì bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ṣe ń fura sí èéfín ẹ̀rọ amúnáwá ti jẹnẹrétọ̀ kí Olúwa kó jọ kó bá wa tẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rere. àmín kókó inú ìwé ìròyìn Tribune ìròyìn eléyìí ló dàbí pé gbogbo àwọn ìwé ìròyìn náà ni wọ́n kà ń kó rẹ̀ ibi tí ààrẹ muhammadu buhari ti sọ fún àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú apc wípé òun nílò ìrànlọ́wọ́ láti yan ẹni tí yóò gbàjọba lọ́wọ́ rẹ̀ bákan náà monkey pox ìjọba àpapọ̀ ti pàṣẹ fún àwọn ọlọ́dẹ àti àwọn tó ń ta ẹran ìgbẹ́ láti dáwọ́ títà àti rírà dúró bákan náà ni wọ́n fi òfin de gbígbé ẹran ìgbẹ́ káàkiri orílẹ̀-èdè yìí àwọn méjìlélọ́gọ́ta tí wọ́n jí gbé nínú ọkọ̀ ojú irin ni wọn yóò tó gba ìtúsílẹ̀ àwọn tó ń dúnàádúrà lọ sọ bẹ́ẹ̀. Oyègùn ìgbìmọ̀ àmúṣẹ́yà ẹgbẹ́ òṣèlú APC múra láti wàákò pẹ̀lú alága Àdàmú bí àwọn alága ẹkùn ẹgbẹ́ ti fi ẹ̀sùn ìwà ìlòdì sófin kàn án àní rí Dubai lọ nínú kókó inú ìwé ìròyìn fún ti òní bí ètò wa yóò ti máa tẹ̀síwájú fún àkàgbádùn àwọn ìròyìn tí ó jáde lénìí ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn tó ń ta àwọn ìwé ìròyìn ká lọ rà wọ́n ká lè kà wọ́n ní àkàgbádùn eré ètò yìí ń tẹ̀síwájú tí a bá padà dé a ó máa lọ sí abala ìjíròrò níbi àwọn ti dá ẹjọ́ bàtà bàrẹ́bíà ànáfíà òní abúná. àwẹ̀ká tún ara mi ẹni bí àwọn bẹ̀sà ẹjọ́ bàrọ̀ bọ̀rẹ́bíà ànáfíà òní abúná. ẹjọ́ bàrọ̀ bọ̀rẹ́bíà. ẹ̀sìn mi rò kórè bẹ́ẹ̀ kí ni ètò yín ètò wa ètò láwùjọ wa náà ni a ṣe wà níbi tí a ti wà ní abala ìjíròrò pẹ̀lú àlejò wa àlejò wa náà ni alukoro iléeṣẹ́ aláàbò ara ẹni làbò ìlú ní ìpínlẹ̀ Ògùn àwọn ni ọ̀gbẹ́ni Dike Ọ̀gbọ́nàyà ní tí gbogbo wa mọ̀ sí NSCDC wọ́n ti wà lórí kalẹ̀ ẹ káàbọ̀ sórí ètò wa. ẹ̀yin aráalé ẹ ìtẹ́tí sí wa lóòrọ̀ yìí a tún ti wà lórí ètò ní agbára ọlọ́run nínú oṣù tuntun yìí á sàn wá sówó á sàn wá sọ́mọ. ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i ohun tí à ń bojú wò tó jẹ́ kókó tí à ń bojú wò lónìí òun ni à ń pè ní ìhà tí òfin kọ sí ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹni eléyìí ni àlejò wa yóò máa bá wa yànnàná lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò wa a fẹ́ mọ̀ kí ni ohun tí à ń pè ní ìdájọ́ ara ẹni ìdájọ́ lára ẹni eh, ó pín sí ọ̀pọ̀lọpọ̀ bí oníkálukú bá ṣe fẹ́ wo fojú wòye wò eh, àmọ́ ní kíkúrú ó jẹ́ ọ̀nà tí a ń gbà láti ṣe ìdájọ́ ẹni tó bá hùwà ọ̀daràn láì jẹ́ kí onítọ̀hún fojú ba ilé ẹjọ́ tàbí kí a ṣe ìdájọ́ yẹn ní ọ̀nà tí ìgbékalẹ̀ ẹni tó bá hùwà ọ̀daràn bá ṣe ní ìgbékalẹ̀ ìlànà òfin. àbí tí a bá tún fojú mi wò bóyá ká tún sọ pé ẹni tí a fura sí ipò hùwà ọ̀daràn. ní ọ̀pọ̀ ọgbà òun ni mo sọ pé ìwòye yẹn ó póríṣiríṣi ní ọ̀pọ̀ ìgbà ẹlòmíràn tá a máa ṣe ìdájọ́ fún tó jẹ́ pé a rò bí pé ó ti ṣẹ̀ bóyá àfẹ̀sùn yẹn kan ó lè má tí ì ṣe nǹkan yẹn gan-an nítorí pé àti ìjẹ́kẹ́ni ẹ fojú ba ilé ẹjọ́ àbí pé ká tiẹ̀ fojú wo ń ta fẹ̀sùn kàn lé lórí délẹ̀délẹ̀ ní ọ̀pọ̀ ọgbà ẹni ẹ lè máa ṣe ẹ̀ṣẹ̀ náà tá a bá wò délẹ̀délẹ̀ débi pé ká tó mọ̀ wọ́n ti ṣekú pa tàbí ká ti fi ìyà tí ó máa gbókan jẹ ẹni yẹn. ǹjẹ́ ẹ̀yin nígbàgbọ́ nínú ìdájọ́ ọwọ́ ara ẹni àbí ó ṣeé ṣe àmúlò bí? kò ń ṣe nǹkan tó dáa nítorí pé ẹ mọ̀ ní gbogbo ohunkóhun tá a bá ń fẹ́ máa yànnàná nílé ayé yìí èèyàn máa fi ru ara ẹ̀ ó lè jẹ́ èmi náà ni mo máa rìnrìn kan tó jẹ́ pé àwọn èèyàn máa ní èrò sí mi pé bóyá mo ṣe nǹkan báyìí àbí mo ṣe so mi ò èmi ò fẹ́ràn ẹ̀ kó jẹ́ pé ọwọ́ ara ẹni la máa máa fi ṣèdájọ́ ó yẹ ká jẹ́ pé tá a bá fẹ̀sùn kàn yàn ká jẹ́ kí ọ̀nà tí a fi lélẹ̀ ní ètò ìdájọ́ ní ohunkóhun ní orílẹ̀-èdè nàìjíríà kó jẹ́ pé ìgbésẹ̀ yẹn la máa tọ̀ tá a máa fi lè dájọ́ pé bóyá èèyàn ó ṣe ẹ̀ṣẹ̀ kan àbí kò ṣe. àlejò wa ṣé nǹkan tí a lè tọ́ka sí wà tó jẹ́ okùnfà ohun tí ó mú kí ìdájọ́ ìwà àwọ̀ ara ẹni kí ó máa tàn kálẹ̀ sí lórílẹ̀‐èdè nàìjíríà. ó pọ̀ ìkíní eh, ètò bí a ṣe ń ṣèdájọ́ ní orílẹ̀‐èdè nàìjíríà àwọn èèyàn rò wípé ó máa ń pẹ́ èèyàn nígbà míì àmọ́ ààrẹ tó yẹ pé lóòótọ́ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ìyẹn àwọn tí wọ́n fẹ́ ṣèdájọ́ ọwọ́ ara ẹni fẹ́ nìyẹn wọ́n rí i pé lóòótọ́ ó hùwà yẹn torí àwa náà bá ṣe wà gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ṣeé ṣe fún wa láti mú èèyàn tó bá hùwà ọ̀daràn so wọ́n dẹ̀ rí i pé ẹni yẹn hùwà ọ̀daràn yẹn àmọ́ ti mọ̀ pé ìwà ọ̀daràn tó rèé fún àpẹẹrẹ bóyá ẹni tó gé orí èèyàn tí ò ń ṣe nǹkan tó dáa wọ́n á ti rò pé tó bá dé ọ̀dọ̀ àwọn agbófinró ó lè jẹ́ nígbẹ̀yìngbẹ̀yìn náà wọ́n á wọ́nà láti gbà á lẹ̀ nítorí ètò ìdájọ́ wa tí àwọn olóyìnbó ń pè sí pè ní criminal justice system ó máa ń pẹ́ ó lè jẹ́ káwọn èèyàn máa máa ní eh, ọkàn àti fẹ́ ṣèdájọ́ lọ́wọ́ ara wọn ìyẹn jẹ́ ení èkejì eh, àìmáa fẹ́ máa ní sùúrù láti jẹ́ kí eh, ètò ìgbélẹ̀lẹ̀ ìta gbé sílẹ̀ láti ṣe ètò ìdájọ́ fún ẹni tó bá hùwà ọ̀daràn a kì í fẹ́ ní sùúrù kí ó jọba ìkẹta ó tún ó tún ìyẹn dálé lórí èrò àwọn èèyàn torí ṣíṣèdájọ́ láwọ̀ ara ẹni ó dálé lórí bí ẹ̀kọ́ ẹ̀ràn àwọn tó ń ṣe nǹkan yẹn bó ṣe kún tó tí ìdánilẹ́kọ̀ọ́ èèyàn tí kò bá kún tó a fẹ́ ṣe nǹkan tí kò yẹ kó ṣe kì í ṣe gbogbo èèyàn ló lè rí i pé wọ́n fẹ̀sùn kàn yàn kó dẹ̀ sáré fẹ́ hùwà but àmọ́ tí ẹ̀kọ́ èèyàn yẹn ò bá dàgbà tó fún àpẹẹrẹ ẹ lè rí ọmọ ọ̀ta tó jẹ́ pé àwọn tí wọ́n rìn ní kọ́kànrin káàkiri tí ò lọ iléèwé kankan tí ò ní ìdánilẹ́kọ̀ọ́ kankan àti ṣerú ìwà yẹn ó máa yá wọn lára kíákíá bẹ́ẹ̀ ni tí ẹ̀kọ́ ẹ̀ tó kún dáadáa òun kọ́ máa mọ̀ pé ìjìyà wà because láti ṣèdájọ́ lára ẹni fún èèyàn kan tẹ́niyẹn bá kú nípasẹ̀ ohun tí wọ́n ṣe yẹn wọ́n ti wọ́n ti ẹ̀sùn ìpànìyàn ni nítorí pé òfin ló lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan yẹn àwọn nǹkan tèmi lè rí gẹ́gẹ́ bí àwọn nǹkan tó jẹ́ káwọn èèyàn máa tètè máa okùnfà ṣíṣèdájáwọ́ lọ́wọ́ ara ẹni. kí wàá ní ìjọba àti àwọn iléeṣẹ́ aláàbò gbogbo tí wọ́n ṣe láti fi dẹ́kun irúfẹ́ ìwà báyìí láwùjọ wa. a gbọ́dọ̀ jẹ́ kí ìjìyà wà gẹ́gẹ́ mo sọ láti ìbẹ̀rẹ̀ à ń tá a bá wò ó dáadáa ṣíṣe ìdájọ́ láwọ ara ẹni kì í ṣe nǹkan tó dáa àmọ́ kì í ṣe pa àsọyé pé ká fi ká máa jẹ́ kí ìwà ọ̀daràn kó gbilẹ̀ sí rárá kì í ṣe ohun tá à ń sọ nìyẹn àmọ́ ká jẹ́ kí ìwà ọ̀daràn tí ẹnikẹ́ni tá a bá fi fi ẹ̀sùn yẹn kàn ká jẹ́ kó lọ ní ìlànà òfin ìjìyà gbọ́dọ̀ wà fún ẹnikẹ́ni tá a bá mú tó bá ṣekú pa ẹni tí a ti jẹ́ kó fojú ba ilé ẹjọ́ tí a bá lè gbé dé ilé ìgbìmọ̀ asòfin wa yálà ní ìjọba ìpínlẹ̀ ni o àbí ìjọba àpapọ̀ ìyẹn state house of assembly àti national assembly tá a bá lè fi lélẹ̀ pé ìjìyà báyìí máa wà tó gbópọn fún ẹni tó bá ń ṣèdájọ́ ọ̀daràn lọ́wọ́ ara ẹni àdínkù ìkejì ni pé a gbọ́dọ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè irú ìta ń lórí ètò láwùjọ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ó gbọ́dọ̀ máa wáyé lóòrèkóòrè fún àwọn ènìyàn láti mọ̀ pàápàá jùlọ ní èdè abínibí wa fún àpẹẹrẹ bóyá ní Yorùbá ni o bóyá léde Ìgbò ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí àwọn èèyàn lè ní ìdánilẹ́kọ̀ọ́ tó péye láti rí àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú wa Eh, ìṣèdájọ́ lọ́wọ́ ara ẹni. ẹ ṣe alukoro ẹ jẹ́ kí a fi àkókò ìsọfẹ̀yìn ara lé pípé ẹ lè pa darapọ̀ mọ́ wa lórí ètò wa ètò yín ètò láwùjọ wa pẹ̀lú nọ́mbà ìdán eh, nọ́mbà ìpè tí ó wà lórí afẹ́fẹ́ eléyìí tí ó ń lọ lọ́wọ́ báyìí ṣé kí n pè síta fún yín tó dà ẹ lè rí ìyẹn ni a pè ní zero eight zero three four five eight zero six six five ẹ pè sí orí nọ́mbà ìdánimọ̀ nọ́mbà ìpè yìí so ẹ̀yin náà lè bá wa dá sí ètò tó ń lọ lọ́wọ́ yìí bóyá ẹni ìbéèrè kan àbí míì tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ alukoro eléyìí tí àìtí mẹ́nubà ètò wa ó sì ń tẹ̀síwájú. alukoro kí ni àwọn ọ̀nà àbáyọ láti dẹ́kun olùfẹ́ àwọn ìwà báyìí láwùjọ wa ìbéèrè yẹn náà ó tún jọ mọ́ ìkejì tí mo ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán lórí ẹ̀ tí n bá gbọ́ yín dáadáa bí mo yẹ sọ ìdánilẹ́kọ̀ọ́ wa ó gbọ́dọ̀ kún ojú òṣùwọ̀n fún àwọn. ẹ má bínú ó dàbí ẹni pé a ti ní ìpè báyìí. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. orí ètò láwùjọ wa lẹ́wà níléeṣẹ́ ti Abẹ́òkúta ta ni à bá sọ̀rọ̀ o kí lorúkọ yín ṣe a lè mọ̀ yín. àdìo láti ìgbórè. àdìo láti ìgbórè kí ni ẹ fẹ́ béèrè lọ́wọ́ alukoro iléeṣẹ́ ààbò ara ẹni làbò ìlú. a fẹ́ béèrè pé kí ni ipa tí iléeṣẹ́ tí ẹ gbé wá àti iléeṣẹ́ tẹlifíṣàn fara wọn tó ń ṣe nípa pé kí irú ìwà báyìí kó jẹ́ wípé ó sàn kí ó má ṣẹlẹ̀ kí kó ṣẹlẹ̀ lọ. ẹ ṣe àdúpẹ́ alùpùpù á dáhùn sí ìbéèrè yín láìpẹ́ yìí ìpè míì tún ti ń wà tí ń dúró ẹ bóyá ẹ bóyá kẹ bá wà dáhùn sí. ìmí tí mi ò tún mẹ́nubà ṣe rí tẹ́ bá wo ètò ààbò wa ní orílẹ̀-èdè nàìjíríà ẹ rí wípé a ti ń gbìyànjú láti sọ pé ká mú ètò ààbò wa wá sí àárín agbègbè àwọn èèyàn tá à ń pè ní state police kì í ṣe pé mo tí ì sọ pé kó rí bẹ́ẹ̀ àbí kó má rí bẹ́ẹ̀ torí ìyẹn jẹ́ ohun tó jẹ́ pé ohun tí ìjọba máa ṣe ni ìyẹn náà ṣokùnfà ohun tó yẹ pé ìṣèdájọ́ lọ́wọ́ ààrẹ ni ẹ̀ náà fi ń gbilẹ̀ torí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ aláàbò tí wọ́n tí ì ní òye tó dájú ṣáká tàbí tí wọ́n ní ohun ààbò tó péye láti lè fi dáàbò bo ẹni tí a mú ta ló hùwà ọ̀daràn ó ṣeé ṣe. ẹ má bínú ẹ jẹ́ ká gbé ìpè yìí. ẹ káàárọ̀ o. yóò ẹ káàárọ̀ ẹ kó ìtọ̀rọ̀. yes sir orí ètò láwùjọ wa ni ẹ wà. bàbá mi jẹ́ kẹ́hìn ló sọ̀rọ̀ láti abẹ́òkúta. ẹ káàbọ̀ sórí ètò wa. mo kí àlejò wa lórí ètò. àwọn náà kí yín o fẹ́ bèrè wípé tá a bá mú olè ládùúgbò tí ó dẹ̀ sí àwọn agbófinró bẹ́ẹ̀ kí ni a lè ṣe kúrò ẹ̀ níbẹ̀. ó dáa ẹ ṣe adúpẹ́ alukoro. kò ṣeé ṣe ní bá a ṣe wà ní ìpínlẹ̀ Ògùn bí kó má sí ilé ẹ ṣe ààbò kankan tó máa súnmọ́ wa tá a lè tètè mú ọ̀daràn yẹn lọ tí èyíkéyìí iléeṣẹ́ ààbò tí ọ̀daràn yẹn bá wá jẹ́ irúfẹ́ ibi tó yẹ kó lọ àwọn èèyàn á lè tètè bá a gbé lọ síbẹ̀ ọ̀pọ̀ gbadẹ ní ó jẹ́ pé òṣìṣẹ́ aláàbò tó jẹ́ agbẹnusọ wọn fún àpẹẹrẹ ti ọlọ́pàá eh, ọ̀gá Bímbọ́lá Oyèyẹmí tó máa wà lórí ètò kò sẹ́ni tí ò mọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kò dẹ̀ sí àkókò tá a pè tí ò ní gbé ìpè àti àwọn irúfẹ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀ a ní ìgbìmọ̀ àwọn agbẹnusọ tó jẹ́ pé òun ni eh, olórí wa ń bẹ̀ eh, a ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tọ̀dọ̀ mìíràn àìmọye àwọn èèyàn tó mọ̀ dáadáa ẹ eh, máa pè síta ó pọ̀ bẹ́ẹ̀ ni tí kéètò eh, tó tán máa pè síta àwọn èèyàn ń pè mí lóòrèkóòrè tí bá rí pé nǹkan yẹn kò ń ṣe nǹkan tó yẹ kémi kí n ṣe màá tètè pe ọ̀gá mi lọ́la tó bá jẹ́ ti àwọn tó gbóògùn olóró màá pe ẹni yẹn nítorí lóòrèkóòrè làwa náà ń jókòó là ń ṣe ìjíròrò la máa wo bí kùdìẹ̀kùdìẹ̀ tó wà àwa ò ní kùnsínú láàrin ara wa tá a jẹ́ àwọn agbẹnusọ iléeṣẹ́ aláàbò gbogbo tá a bá dọ̀dọ̀ ara wa máa fi ṣẹ̀fẹ̀ nǹkan báyìí ló ṣe àdẹ́ kúrò ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ nǹkan kan tó ṣe pàtàkì tá a fẹ́ yànnàná a máa sọ láàrin ara wa láti rí i pé òye ẹ̀ ó yé wa dáadáa. àti láti mú àlàáfíà jọba láwùjọ wa alukoro ẹ kú ohun kí ni àmọ̀ràn yín fún àwọn tí wọ́n ń ṣe ìdájọ́ ọwọ́ ara ẹni. táwọn èèyàn bá kọ̀ láti gbàmọ̀ràn àti láti jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ tá a bá ń fún wọn kó kó ṣe àtúnṣe ní nínú ọkàn wọn ibi tí nǹkan yẹn ti lè gbilẹ̀ dáadáa tá a lè ṣe àtúntò ẹ̀ ni kí òfin wà kí ìjìyà wà fún ẹnikẹ́ni tó bá ṣe ìdájọ́ ẹlòmíràn lọ́wọ́ ara ẹni yálà ẹnìkan ni wọ́n ló ṣe é ni o àbí àpapọ̀ àwọn èèyàn ni wọ́n ṣekú pa ẹni bẹ́ẹ̀ nítorí pé kò tọ̀nà ó yẹ kí a jẹ́ kí òfin kó ṣe ó yẹ ká tẹ̀lé ìlànà òfin láti jẹ́ kí ẹni tó hùwà ọ̀daràn kí ìlànà òfin kó fi ẹ̀sùn kan ẹni yẹn ní ìlà. ìyá kí n tún fi àfikún eléyìí sí pé ǹjẹ́ ó ṣeé ṣe láti mú àwọn tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ èèyàn wọ́n fi ìdájọ́ ìsọwọ́ ara wọn ǹjẹ́ ó ṣeé ṣe lábẹ́ òfin láti rí wọn mú. àti rí wọn mú tí wọ́n bá ti ń pọ̀ jù ó lè má ṣeé ṣe tán àmọ́ bí wọ́n bá pọ̀ náà ó ṣeé ṣe ká rí ọ̀pọ̀ nínú wọn mú bet àti mú gbogbo wọn ṣùgbọ́n láti mú gbogbo wọn lẹ́ẹ̀kan náà ó máa ó máa jẹun tí ó máa nágbára púpọ̀ àwọn tí ọwọ́ wọn bá tẹ̀ lójú ẹsẹ̀ ńbẹ̀ náà ló máa lè ṣokùnfà àti máa ka àwọn èèyàn tí ó wà nínú ìwà yẹn. ẹ ṣe àdúpẹ́ alukoro drake ọgbọ́nayà láti iléeṣẹ́ ààbò ara ẹni ìlú ní ìpínlẹ̀ Ògùn ẹ ṣé tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò wa láwùjọ wa ní iléeṣẹ́ NTA Abẹ́òkúta a gbàgbọ́ pé ta bá tún pè yín lọ́jọ́ míì ẹ ó jẹ́ ìpè wa. Ah, kò sí èmi èmi wà nílé NTA ilé kejì tèmi lẹ́ NTA gbogbo àti bá ti ní ká wá sórí ètò náà ni a máa máa bọ̀. ẹ ṣe àdúpẹ́ ètò wa ètò yín ètò láwùjọ wa ó ń tẹ̀síwájú ẹ máa bá wa kálọ. òwúrọ̀ lábala lábala lẹ́tọ̀ tí ẹ ó jẹ̀gbádùn rẹ̀ bíi ìjẹ́. àmọ́ onírànran ohun ṣẹ́ ẹ ti gbọ́. pé kí ni o. pé láwùjọ wa yóò kalẹ̀ sórí afẹ́fẹ́ ní ìkànnì NTA Abẹ́òkúta Star Times Channel one zero three ní gbogbo ọjọ́rú ní déédéé agogo mẹ́wàá àbọ̀ sí agogo mọ́kànlá òwúrọ̀ lábala lábala lètò tí a ó jẹ̀gbádùn rẹ̀ bíi ìjíròrò láwùjọ wa. ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin aráalé ẹ sì káàbọ̀ sí orí ètò wa tuntun láwùjọ wa ètò ní láwùjọ wa níbi tí a ó ti máa mú onírànran ohun tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa wá sí ojú ìwòran yín. abala àkókò inú ìwé ìròyìn láwùjọ wa abala eré ìdárayá láwùjọ wa. àti abala eré amúlùdùn láwùjọ wa ẹ darapọ̀ pẹ̀lú wa láti jẹ ìgbádùn ètò tó ń kọ́ni lọ́gbọ́n yìí ẹ kú ojú lọ́nà o. thank you alóyinbo òhùndé wálé agbẹ́dẹ́gbẹ́. ẹ káàbọ̀ padà sí orí ètò yín ètò wa láwùjọ wa ẹ ti gbọ́ bí alukoro fún iléeṣẹ́ ààbò ara ẹni ní ààbò aráàlú bí wọ́n ti ṣe sọ fún wa wọ́n ti fi nọ́mbà wọn lẹ̀ fún àwọn tí a bá fẹ́ bá wọn sọ̀rọ̀ kẹ́mi bá mi pe nọ́mbà wọn. ẹ̀yin aráalé nọ́mbà alukoro fún iléeṣẹ́ aláàbò ara ẹni làbò ìlú òun náà ni zero seven zero six seven five two eight seven seven six tàbí zero eight zero three three six three two seven seven eight. ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n ń tẹ̀síwájú ẹ̀ ẹ jẹ́ ká lọ sí abala eré ìdárayá. èyí ni ìròyìn amúlùúdùn lórí ètò láwùjọ wa ti ọ̀sẹ̀ yìí. gbajúmọ̀ olórin ti nàìjíríà david adeleke tí gbogbo èèyàn mọ̀ sí davido ti kéde lórí ìtàkùn ayélujára rẹ̀ nípa olùpolówó ètò ọmọ orílẹ̀-èdè ìtàló tí kò fẹ́ san owó ètò òun. gbajúmọ̀ olórin Davido ṣe àlàyé yìí ní orí ìtàkùn abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ ó sì wí pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìdààmú láti dé ìtàló fún ètò náà olùpolówó ètò náà kọ̀ láti san owó òun kí ètò náà tó bẹ̀rẹ̀ olórin náà tẹ̀síwájú sì jẹ́ kó di mímọ̀ pé kí àwọn tó kọrin ni àwọn má ti ń gba gbogbo owó àwọn pé àmọ́ ọ̀rọ̀ olùpolówó àti olùdarí ètò yìí kò rí bẹ́ẹ̀ olùdarí ètò yìí ta àìmọye ìwé ìbáwọlé ní orúkọ òun àmọ́ kọ̀ jálẹ̀ láti san owó òun olórin Davido sọ pé nítorí àwọn olólùfẹ́ òun tí wọ́n ti ra ìwé àbáwọlé yìí ni òun á fi ṣe ètò náà. lákòótán ọkọ̀ gbajúgbajà oníjó tí a mọ̀ sí Kafi Shafau tẹ́lẹ̀ rí Joseph Ahmed ti jáde láti sọ pé ẹ̀sùn tí aya òun tẹ́lẹ̀ fi kan òun kò rí bẹ́ẹ̀ ní orí ìtàkùn abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ ni onílù Joseph Ahmed ti jẹ́ kó di mímọ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé òun ṣe àṣìṣe púpọ̀ ní inú ìgbéyàwó àwọn kí ó tó fi orí ṣọpọ́n àmọ́ òun ò fi ìgbà kan fẹ́ ọ̀rẹ́ ìyàwó òun rí bẹ́ẹ̀ dẹ̀ sì ni òun ò wu ìwà ìkà tàbí kí òun fi ọwọ́ kan oníjó náà èyí ni òpin ìròyìn amúlùúdùn lórí ètò láwùjọ wa Adébísí Wàsíù. ẹ káàbọ̀ padà bó tilẹ̀ yẹ pé eré ìdárayá la pè fún amúlùdùn fún wa gbogbo náà fún ìgbàdùn yìí ni. ìgbàdùn ìlú ni bákan náà a ó máa lọ sí abala eré ìdárayá báyìí fún àkójọpọ̀ ìròyìn ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n mú bọ̀. yìí ni ìròyìn eré ìdárayá lórí ètò láwùjọ wa tọ̀sẹ̀ yìí alákòóso fún ọ̀rọ̀ ọ̀dọ́ àti ìdàgbàsókè eré ìdárayá ọ̀gbẹ́ni sunday dáre ti gba àjọ tó mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn nff nímọ̀ràn wípé kí wọ́n túbọ̀ máa ṣe dáadáa nínú ìdíje abẹ́lé gbogbo ó sọ èyí níbi àjọyọ̀ àṣeyọrí tẹ́gbẹ́ agbábọ́ọ̀lù tọ́jọ́ orí wọn ju ogún ọdún lọ ṣe nínú ìdíje west africa football union ìyẹn wáfù tó wáyé lórílẹ̀‐èdè niger republic ó ṣàlàyé wípé ìgbìyànjú wọn nínú ìdíje náà ni ó fi hàn wípé àjọ nff kópa tó pọ̀ nínú ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀‐èdè nàìjíríà lákòótán akọ́nimọ̀ọ́gbá fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles ìyẹn Jose Peseiro ti ṣàlàyé pé òun fẹ́ràn ipa tí àwọn ikọ̀ super eagles kó nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀dọ̀rẹ́ tó wáyé láàrin wọn àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè mexico lópin ọ̀sẹ̀ tó kọjá bó ti jẹ́ wípé ńṣe ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè mexico fi àmì ayò méjì sí ẹyọ kan borí wọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún tó wáyé lórílẹ̀‐èdè united states of america akọ́nimọ̀ọ́gbà òun ló ṣàlàyé pé òun nígbàgbọ́ wípé ẹgbẹ́ super eagles yóò ṣe dáadáa nígbà tí wọ́n bá ń kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ecuador lọ́sẹ̀ yìí èyí ni òpin ìròyìn eré ìdárayá lórí ètò láwùjọ wa babatunde abdulkareem. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa láwùjọ wa wọ́n ní a ò ní sọ̀rọ̀ èrò títí káyọ̀ wọ́n ní tó bá pẹ́ títí èrò àṣekínni ìrarelé kó tó ti pé àìmọ̀lọ́lé gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ṣe ń kéde pé ká ṣọ́ra fún àrùn tuntun èyí tó ti ṣẹ̀ ń bẹ́lẹ̀ wọ́n ti ń fojú hàn ní orílẹ̀-èdè wa wọ́n ní monkey pox ẹ jẹ́ ká ṣọ́ra àwa ẹlẹ́ran ọ̀gbẹ́ àwa táwọn kẹran kiri láti dùnkàn síbì kan ó ti fìdí múlẹ̀ pé ara ẹranko ni wọ́n ti ń kó àìsàn yìí wá ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí á yàgò kí àlàáfíà kó lè jọba ní orílẹ̀-èdè wa. a ò ní rí jù báyìí lọ ní orí ètò láwùjọ wa títí dọ̀sẹ̀ tó ń bọ̀ táwọn mú àkọ́tún ètò láwùjọ wa fún yín Babátúndé Àjíbọ́lá lèmi ń jẹ́ oṣù ayọ̀ lóṣù yóò jẹ́ fún wa. àmì àṣẹ Ìdùmarè Olúwakẹ́mi Ọ̀rúnṣolú Síkírù ní orúkọ tèmi eré tí a fi yín sí lọ́jọ́ òní òun náà ni a ó padà pàdé láṣẹ Ìdùmarè tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé tẹ̀ darapọ̀ mọ́ wa.